اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ náà wọn bá ní kò sí òjíṣẹ́ méjì tààfin rán tó kọjá anábìwá muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé tó ta gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé tó madu umaru bùnú kọtọ ilé tó tó gbangba sùnà yẹ ilé tó madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó tẹ̀lé larubawa wọn kọnilẹ́kọ̀ọ́ alukurani tó yẹn ní yeke ilé tó madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn yóò bí odidi alukurani sọkọlọ pẹ̀lú rọrùn ilé tó madu umaru fún mi lẹ́kọ̀ọ́ ìdádi ìdáyé àti sàlàwí ilé tó wà lọ́jọ́ ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ìlẹ̀kẹ̀ madu umaru bùnú kọ̀tọ̀ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ̀ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bùnú kọ̀tọ̀ ìlẹ̀kẹ̀ tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilahi rahman rahim alhamdulilahi alqa'il. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن اقتفى أثرهم واتبع هداهم إلى يوم الدين arúgbẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run ọlọ́run kúmọ bá wọn sọ̀hábà àtàwọn ará ilé ànábì àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà ànábì tí wọ́n gúnrí kú mẹ́ẹ̀ títí di ọjọ́ ìgbéra kìyàmà akí ẹ̀yin olùgbọ́ mi tòótọ́ pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ìmọ̀nà anábì òní ń dé tí gbọ́yìn ní àkókò yìí tí a máa bá fadilatu sheikh abu musab ibrahim bin saleh ọ̀gánijà pàdé tí wọ́n máa ṣàlàyé alámọ̀rí ẹ̀sìn wa fún wa èyí tí wọ́n fi dá wa lẹ́kọ̀ọ́ ní àárọ̀ yìí òun náà ni ahmiyatu salati ala nabi pàtàkì ṣíṣà fún anabuwa muhammad bismillah بسم الله والحمد لله والصلاة والسلام على نبينا محمد وبعد ọ̀pẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ó tún jí wa sáyé ní àárọ̀ tòní tó tún ní a máa jẹ́ kan nínú àwọn abẹ̀mí adúpẹ́ fún asọ̀sọ̀látù fún anábíwa muhammad sallallahu alayhi wa èyí tí a máa gbéyàwó náà ni wọ́n ti sàlàyé rẹ̀ fún wa pàtàkì ìmá asọ̀sọ̀látù fún anábíwa muhammad kíni po àsàlátù wà nínú ìgbésí ayé àwa mùsùlùmí kíni àwọn irú àsàlátù wo lọ́yẹ ká máa ṣe irú èwo ni kò ká ṣe àwọn èwo ni ó fún wa látara pé ta bá ṣe àsàlátù fún ni tí a máa ṣàlàyé rẹ̀ àkọ́kọ́ tí a bá wò á rí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pa nínú alukur'an gẹ́gẹ́ bó ṣe sọ nínú pé inna wa malaikatahu yùsọ̀lónà alánàbẹ́ ọlọ́run ní òun ọlọ́run ọba àti àwọn màláíkà òun ọlọ́run yùsọ̀lónà alánàbẹ́ kálukú àwọn àwọn ń ṣe àṣàlátù fánàbíwá muhammad afáwa abdullahi ọmọ abbas onígbólóhùn yùsọ̀lónà alánàbẹ́ ìtumọ̀ rẹ̀ náà ni yubarikuna àwọn ń tọrọ àlùbáríkà wọ́n ń tọrọ rẹ̀ wọ́n ń tọrọ rẹ̀ fánàbíwá muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wá tẹ̀síwájú ọlọ́ni yá ayíwálẹ́dé na ámànù ọlọ́ni mo wá pẹ̀yìn tí ọba gbọ́ ẹ̀yin mùsùlùmí òdodo sọ́lù àléhi wọ́sálìmù tẹ̀sílímà ẹ máa ṣe àṣàlátù fáànù nábì yìí o ẹ sì máa kí àní ti kíkí sọ nínú ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n ṣàlàyé nípa ní tá à ń pè lásàlátù tọ́lọ́run ṣe fún ànábì kìí ṣe rú bí àdó àtàwà ń tọrọ fún yìí o wọ́n ní túmọ̀ rẹ̀ ní sanáhóhó àléhi indalimalá ìkà wọ́n ní ọlọ́run ọba subhana wàtàhálà ó yin ànábì ni lọ́dọ̀ àwọn màláyíkà ń yí ànábì wájú àwọn màláyíkà àsàlátù tọ́lọ́run ṣe lélẹ̀ wọ́sọ̀látù màláyíkà àdùá àsàlátù táwọn màláyíkà máa wá ṣe òun náà ni àdùá tó túmọ̀ sí pé àṣàlátù ọlọ́run èyí tí ọlọ́run ọba ṣe fún ànábì ọ yàtọ̀ sí èyí tí èmi àti èyí tá à ń ṣe tọ́sí pé àwa fi ń tọrọ ọ̀kẹ́ àfi ń tọrọ ọ̀gẹ̀ fún ọ̀síwájú wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí gbogbo wa bá wá mọ̀ pé àṣàlátù yìí lára ìtí ọlọ́run ọba aláàpá wa láṣẹ ni nínú ọ̀rọ̀ táwọn olùmọ́sọ wọn jí ó yé wa pé kásìsàlátù nínú ọjọ́ orí wa nínú gbàtà bá dandan ni fún wa pàápàá jùlọ ìṣẹ̀lẹ̀ kan àbí èyí tó ṣe a ṣe nínú àwọn ìrun wa ọ̀ràn èèyàn ni fún wa ká ṣe tàbí wàá mọ ipò tí àsàlátù wà nínú ìgbésí ayé mùsùlùmí ó yẹ ká mọrú àsàlátù wo lọ́lọ́wọ́n ọba àtànẹ́bí yẹn wá pé ká máa ṣe ó rinlẹ̀ nínú ẹgbà wá èyí tí afáwa ó jọrọ tí wọ́n gbà wá gẹ́gẹ́ bí ó ṣe wà nínú àkọọ́lẹ̀ bukhari àti muslim afáwa ọmọ ó jọrọ wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé kọ́rajà aláìna rasulullahi sallallahu alaihi wasallam anábi jáde sáwọn ní ọjọ́ kan fọkólé náà àwa sọfà nábì pé kọ́dí arọ́fùnà kẹ́ifà nùsàlìmù alaik àti mabó láti máa kí ọ àtàyàtùlélàyà zákìyàtùlélàyà assalamu alaik eléyìí ni a mọ̀ bá a ṣe fi ń kí ọ bá a ṣe fi ń kí ànábì lélẹ́yìí àti màá àwa sọ̀hábà fàkẹ́ifà nùsàlì alaik bó o láṣe ma wá tọrọ ìgẹ̀ fún rẹ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ànábì wa dá wọn lọ́hùn kọ́ọ̀là ànábì wa sọ pé kóòlù allahumma salli ala muhammad ẹ̀yin sọ̀hábà mi àti gbogbo mùsùlùmí tí ń bẹ láyé ẹ máa sọ báyìí pé allahumma salli ala muhammad ìrẹ́ ọlọ́run ọba bá wa ṣèké àti ìgẹ̀ fún ànábì wàhálà ali muhammad bá wa ṣe kí àti ìgẹ̀ fáwọn ará alẹ́ ànábì náà kàmá sọláìta alá ibrahim gẹ́gẹ́ alá alẹ́ ibrahim gẹ́gẹ́ bí o ṣe ṣe kí àti ìgẹ̀ fáwọn ará alẹ́ ànábì ibrahim innaka hamidun majid dájúdájú rí ọlọ́run ọba ọba ẹlẹ́ ọba ọlọ́pẹ́ ni ọ́ ọba ẹ̀yìn ni ọ́ ọba tí ó tóbi sí ni ọlọ́run ọba allahumma bariki ala muhammad èrè ọlọ́run ọba bá wa ṣe àlùbáríkà bá fún ànábì o wàhálà ali muhammad àtàwọn ará alẹ́ ànábì kama barakta ala ibrahim gẹ́gẹ́ bí o sì sàlùbáríkà fánàbí ibrahim àtàwọn ará alẹ́ rẹ̀ innaka hamidu majid eléyìí ni ìkan nínú àsàlátù èyí tá ànábì wa muhammad sallallahu alaihi wasallam tí ó fi kọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó sì fi kọ́ gbogbo wa náà tó sì pé à ń jẹ́ mùsùlùmí tálkìyàmù fi eléyìí là máa ń pè ní asọ́látù ibrahimiya àsọ̀látó alì ibrahimiya àsàlátù èyí tó ṣe pé a ṣe ní bí táà tó ṣe pé anábíwá muhammad se ọkọ̀ wa tó sì jásí pé ní ó fi ọtọrọ irú oore tọ́lọ́wọ́n bá ṣe fún anábí ibrahim ọtọrọ rẹ̀ fúnra rẹ̀ nínú àsàlátù náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àsàlátù tá anábí kọ́ àwọn sọ̀hábà tó ṣe gbogbo ẹ̀ náà kò kọjá tí ń lọ lábẹ́ agbárin pé ànábì ń tọrọ irú oore tọ́lọ́wọ́n ọba ṣe fún ànábì ibrahim ń tọrọ rẹ̀ fúnra rẹ̀ ń sì ń tọrọ rẹ̀ fáwọn ará ilé rẹ̀ eléyìí gẹ́gẹ́ là ń pè ní àṣàlátù èyí tó ṣe pé ọlọ́wọ́n ọba ọ̀yàn àwa mùsùlùmí pé ká máa ṣe fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam orúkọ rẹ̀ lẹ́ẹ̀ka sí òun ni àṣàlátù alì ibrahimiya èyí tó ṣe pé tá a bá dáwùjọ àwa mùsùlùmí lónìí tá a bá béèrè lọ́dọ̀ ọmọdé àgbà ni àáfàá ni wọ́n fẹ́ẹ́ mọ́ gbọ́ rí ìpè tí wọ́n pè kẹ́ni kan ní sọ̀láàtù ibrahimiya wọ́n fẹ́ẹ́ mọ́ gbọ́ rí èyí tí ò jẹ́ àsàlátù tánàbí ran wa lọ́gọ́rọ́pọ̀ mọ̀ káàkiri ní òní ẹ̀rí àsàlátù tánàbí tá à ń sọ yìí ó ní àwọn ọlá àti àwọn oore èyí tó ṣe pé máa tara rẹ̀ jáde fún mùsùlùmí ó nílẹ̀ nínú ẹgbà wa àfáwa bó òyìnbá gẹ́gẹ́ bí àfáwa muslim mẹ́sìbáwa gbé jáde kọ́ọ́lá rasulillah sallallahu alayhi wa sallam anábì sọ báyìí nínú ọ̀rọ̀ rẹ̀ pé man salla alayya wahida ẹnikẹ́ni tó bá tọrọ àsàlátù fún mi tó tọrọ ìkẹ́ àti ìgẹ̀fẹ́mi ànábìwá muhammad lẹ́ẹ̀ka ṣoṣo sallallahu alayhi biha ashra ọlọ́run ọba yóò ṣe ìkẹ́ àti ìgẹ̀ fúnrú ẹni bẹ́ẹ̀ nígbà ẹ̀mẹ́wàá ilé jẹ́ ká mọ̀ pé àǹfààní ńlá lélẹ́ ìfẹ́mi àti látara pa sọ̀tọ̀ láti fún ànábì ẹyọ̀kan láàwì àfimẹ́wàá àfirọ́pò a fi gba àdìpẹ̀lẹ́ eléyìí jẹ́ kan nínú àwọn ọlá àti oore tí ń bẹ látara ká máa ṣe àṣàlátù fànàbì nínú àwọn oore èyí tó tún rinlẹ̀ fún ẹni tí máa ń ṣe àṣàlátù fànàbì wa muhammad gẹ́gẹ́ bí afáwọ̀ abdullahi ibn busr bó ṣe gbà á nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ànábì sọ pé kúlù dùá in mahjob gbogbo àdúrà táwọn èèyàn bá ṣe láyé lákọ̀dílà ní tí ìgbà hátà ìsọ́là alẹ́ nàbí àyàfìgbà tí èèyàn bá tó ṣe àṣàlátù fànàbì wa muhammad sọlọ́láhó aláì wọ̀sánlá tó túmọ̀ sí pé àdúrà wa tá a fẹ́ kọ́ lọ́wọ́n ọbọ̀ gbà tá a fẹ́ kọ́ gbà wọlé ọ̀dà káfùsàlátù kọ́dà àwọn olùmọ́kọ́ wa pé káfùsàlátù bẹ̀rẹ̀ ká tó ṣe láàrin ká tó ṣe ní ìparí àdúrà wa eléyìí ó jẹ́ kí àdúrà tètè gbà gbogbo wọn tó ń fẹ́ kọ́ lọ́wọ́n gbàdúrà rẹ máa ṣe àsàlátù síwájú kó o sì máa ṣe sẹ́yìn àsàlátù tó máa ṣe òun náà ni àsàlátù ibrahimiya èyí tí a ní ànábìwá muhammad tó fi kọ́ gbogbo mùsùlùmí ayé tó fi kọ́ gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ pátápátá eléyìí gúnjẹ kan bákan náà nínú àwọn àwọn àti ọlá tí ń bẹ lára àsàlátù fún ànádùwà muhammad sallallahu alaihi wasallam òun ni ẹgbà ọ̀rọ̀ kan tí a fà wá aliyu bin abi talib tí wọ́n gbà wá wọ́n ní ànádùwà muhammad sallallahu alaihi wasallam ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé albakhil ẹni tá a lè pè láhùn oríjìnà àwọn èèyàn òun lẹ́ni tó ṣe pé máa ń zo kéré tó ẹ̀ńdá falamu yusọ́lẹ̀ aláyẹ ẹni tó ṣe pé wọ́n dárúkọ èmi ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ̀ á lè sàlátù fún mi ànábì pé sọ́lọ́láhù àlèwọ̀sẹ́lẹ̀ irú ẹni bẹ́ẹ̀ alá òríjìnà ahun ni ahun rẹ̀ nípa ó ní agbága kọlọmọsí èmi àti ilẹ̀ ahun eléyìí náà tó jẹ́ àmọ̀ pé lára tí máa yọ̀yàn kó lágbo ẹni tó jẹ́ aláhun èèyàn òun ni pé kíyàn máa ṣe àsàlátù fún òjíṣẹ́ ọlọ́run ọba sọ́lọ́láhù alayhi wa sallam tá a bá wá ń sọ nípa àsàlátù àti àwọn ọlá rẹ̀ yìí tá a dẹ̀ sọ pé lára àṣetọ́lọ́wọ́n bá pa wá lélẹ́yìí ó ní àwọn àyè kan tó ṣe pé ẹ̀sìn ti fẹ́ ká máa sàṣàlátù fún ànádùwà Muhammad tá à ń pè ní mawadi as-salati ala an àwọn ààyè tó ṣe pé

yìí tó ṣe yìí àmọ́ tí yẹn bá máa máa fi ilẹ̀ ìró ẹni bẹ́ẹ̀ kò nírun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí afáwa abdullahi ọmọ masoud ti ani abi masoud afáwa abu masoud ti ọgbà wa ó ní kọ́ọ̀lá akbala rọ́jùlùn hátà jẹ́la sàbẹ́yìn ayáde ìnàbí yìí sọ̀lọ́láhu alayhi wa sallam wa náhùn ẹ̀ńdà ó ní ọkùnrin kan ó jáde wá ó wá wá síwájú anabiwa muhammad sọ̀lọ́láhu alayhi wa sallam àwọn sì ń bẹ lẹ́ni tó jòkó tẹ̀lé pẹ̀lú anabi fàkọ́ọ́lá ya rasulallah alákùnrin wa ni mo pèrè òjíṣẹ́ ọlọ́run ọba amasalamu aleik orí kákiri ànábì kákíọ àti mọ̀ nípa rẹ̀ fakọ̀dé àrọ̀fúnáwù gbogbo wa la gbọ́ yé àwọn bá ti sálámà sí ọ àwọn bá ti sálámà sí ọ lórí irun a sì máa bá ti sálámà sí ọ tàbá wà níta fàkẹ́ ìfanusọ́lẹ̀ aleika ìdá náà sọ́láyìn náà fi bó o láṣẹ wá ṣe sàṣàlátù fórí ànábì wa muhammad gẹ́gẹ́ bí àṣetọ́lọ́run bá pa wá tá a bá ń kírun lọ́wọ́ bó o láṣẹ lọ́sọ̀rọ̀ láti fún ọ ànábì wa sọ fún wa pé kóòlù ẹ máa sọ báyìí pé allahumma salli ala muhammad wa ala ali muhammad ànábì kà tí wọ́n tó túmọ̀ sí pé àṣàlátù wo lànábì tó kọ́ wa mí òun náà ni táà pè ní kíni sọ̀látù ibrahim yà torípa ànábì tó tọrọ ń bẹ̀ pé kàmá sọ̀láìtà àlà ali ibrahim bẹ́ẹ̀ ni ànábì ṣe kà á àsàlátù ibrahimiyya yìí láàṣẹ lórí ìrun nìrun wó fi gbà bí yẹn bá mú àsàlátù míì wá nínú àwọn àsàlátù pátípátí èyí tí àwọn èèyàn tí wọ́n ti rọ fún ànábì lónìí táwọn náà láwọn láwọn nífẹ̀ẹ́ ànábì àmọ́ wọ́n fi ìlànà tá ànábì mú wa wọ́n fi ilẹ̀ wọ́n fi ọ̀nà tá ànábì ní ká fi sàsàlátù fọ́hun tó ṣe pé àwọn sọ̀hábà ibẹ̀ ni wọ́n gbà tí wọ́n fi jẹ́nire níwájú ọlọ́run ọba ibẹ̀ ni wọ́n bà tọ́lọ́run fi tẹ́wọ́ gba àsàlátù wọn tọ́lọ́run fi lóhùn yìn wọn nínú alukurhani tó fi àlékún àìmọye dáadáa fún wọn àwọn èèyàn wá fi àsàlátù yílẹ̀ wọn ò ṣe wọ́n ń ṣe àwọn àsàlátù míì eléyìí jẹ́ ká mọ̀ pé ààyè kan nínú àwọn àyè tá a ti máa sàlátù fún ànábì tó jẹ́ pé sàlátù tá a ṣe ń bẹ̀ wọn náà ni sàlátù ibrahimiya ààyè míì nínú àwọn àyè tá máa ṣe àsàlátù fún ànábì wa muhammad òun náà ni tá a bá ń kírun sókù lára tá a bá ń kírun sókù lára nítorí pé nínú súnà ni pé ká sàlátù fún ànábì wa muhammad nínú ìrun tá a kí sókù lára lákàlà lẹ́yìn ìgbà tá a bá ṣe takbiratul ihram tá a bá ṣe tán a kà suratul fatiha sínú lẹ́yìn suratul fatiha yìí tàkàtà yẹ ká fi súrà lé a sì lè fi súrà lé tàbákà súrà tán summa yusalli ala nabi ẹni tó jẹ́ ìmáàmù ó tún wá sí sàlátù fún anábìwá muhammad níbi rákà aláàkọ́ èyí tí ìyẹn ni pé rákà ẹlẹ́ẹ̀kejì yóò sì sàlátù fún anábìwá muhammad ẹlẹ́ẹ̀kẹta wa yóò wá sí sàlátù òkú níbi kábàrà ẹlẹ́kẹta ìyẹn ni pé tẹ́kìbìrà tuta bá yóò àdúrà fókù bẹ́ẹ̀ náà ni ẹlẹ́kẹrin eléyìí ká mọ̀ pé nínú àwọn àyè tá a ti máa ń sọ sàlátù fún a bá ń kírun sí òkú la níbi tẹ́kìbìrátù ẹlẹ́ẹ̀kejì ìyẹn ni pé kábàrà ẹlẹ́ẹ̀kejì tá a bá lẹ́yìn rẹ̀ láti sàlátù fún eléyìí náà àsàlátù tá a ń bẹ̀ òun ni ibrahimiya tó bá àsàlátù míì èyí táwọn tí wọn ò ṣeré lérí eléyìí ìrún tó kísókò rẹ̀ la ìrún yẹn ò lè lálàáfíà bákan náà èyí a máa sọ̀látù fún anáduwa muhammad bára ìjà abatilmọ̀ abdin lẹ́yìn ìgbà tí a bá dá olùpẹ̀rún tá a bá dá lóhun tí ń bá ń pè tán tó bá wá pẹ̀rún yìí délẹ̀ ká sọ sọ̀látù fún anáduwa muhammad anábì sọ̀rọ̀ aláwọ̀sálà ọ sọ nú ọ̀rọ̀ rẹ̀ pé tẹ́ bá ti gbọ́ olùpẹ̀rún tí ń bá ń pẹ̀rún fọ̀kúlù mísílámà kọ́ọ̀là ẹ máa sọ ní tó bá ti sọ èmi náà ní kẹ́yìn náà máa sọ tẹ́bá wa tó bá wá pẹ̀lú délẹ̀ tán summa sallu alayya ẹ̀ wá sọ sàlátù fẹ́mi ànábì wa muhammad fa innahu ma salla alayya salatan sallallahu alayhi biya ashra nítorí pé ẹni tó bá ṣe àsàlátù fẹ́mi ànábì wa muhammad ọlọ́run ó fi odidi ìkẹ́ mẹ́wàá yóò fi rọ́pò fún eléyìí jẹ́ ká mọ̀ pé tá a bá ti pèrún tán àsàlátù fún ànábì muhammad ní jẹ́jẹ́ kọ́dà olùpẹ̀rún náà ó ṣe ń jẹ́jẹ́ ní kọ̀gọ́rọ̀ pàápọ̀ márùn-ún yóò ṣe ń jẹ́jẹ́ lẹ́yìn bàtà bá ṣe léyìí tán a wà tọrọ fún anabi àga wàsílà a tọrọ wàsílà a tọrọ ìfà anabi wa muhammad lẹ́yìn àsàlátù ni gbogbo eléyìí ni ẹni tí ń pèrun àti ẹni tí ń gbọ̀run wọn ọ̀gbọ̀rọ̀ sọ̀sọ̀látù yìí jáde wọn ó ṣe sínú ni bákan náà lẹ́yìn rẹ̀ ni wọ́n ṣe alwàsílà fún anabi wa muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni ìta tó fúnra alẹ́ kan nípa pé nígbà tí a bá ṣàdúà a máa ń ṣàlátù fún anabi wa muhammad gbogbo àwọn àyè tí a kà fúnra wa yìí àyè tá a ti máa dákọ̀ àsàlátù fún ànábì ni nínú àwọn àyè tá a ti máa sàlátù fún ànábì wa Muhammad òun ní gbogbo ìgbà tá a bá kójọ sáàyè kan tá a bá kójọ sáàyè kan a gbọ́dọ̀ máa tọrọ àsàlátù fún wa Muhammad sallallahu alaihi wasallam láàyè yẹn láyè tí pàmò wa ṣe níjàmá o àbánikẹ́ni kan máa wá wí kí gbogbo ọmọ wa gbọ́ àbá tún sọ ibi prógámù kan lọ́tọ̀ láyè ṣe bẹ́ẹ̀ ààyè ibi tá a bá jòkó sára mùsùlùmí kóra wa jòkó sí gbogbo ẹni tó bá ti lọ́rọ̀ láti sọ́nu rẹ̀ kó rí pé òun dúpẹ́ fọ́lọ́run òun sì sọ̀rọ̀ àtúfà anábì wa Muhammad níbi ọ̀rọ̀ rẹ̀ nítorí pé anábì sọ nínú ọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù sọ yìí tùrìmísì wípé màjálàsà kọ́ òun mọ́ májèlésà ẹ̀ àní máa ráwọn èèyàn kan kí wọ́n jòkó níbì kan lámìyẹ́sìkòrò lọ́hàfẹ́ yìí nígbà tí wọ́n rìnrìn kan wá ń sọ̀rọ̀ nínú wọn abẹ́nìkejì ń sọ̀rọ̀ abẹ́nìkẹta ń sọ̀rọ̀ wọn wà rántí ọlọ́wọ́n ọba wàlámúyí sọ́lọ alẹ́nàbíhìm tí wọn dẹ̀ sọ̀rọ̀ láti fún anabi wa muhammad hilla kánà àlẹ́hìm tẹ́ra àfi kọ́yà ajá pé ní òfò àti ègbé kan kọ́ jẹ́ ti wọn fa ìṣá àdábàhùn tó bá wọlọ́wọ́n ọba yóò wá jẹ wọ́n níyà nítorí tí wọ́n ṣe yìí wa ìṣá àgáfara tó bá sì wọlọ́wọ́n ọba yóò ṣe àforíjì fún wọn eléyìí náà tó jẹ́ ọ̀nà kan nínú àwọn ọ̀nà táàtì mọ̀ sàlátù fún ànábì nínú àwọn ọ̀nà àyè táàtì mọ̀ sàlátù fún ànábì ní ọjọ́ jímà nínú ọjọ́ jímà yìí áfíríkà pọ̀ lẹ́ni tí wọ́n mọ̀ sàlátù fún ànábì gan torí pé ànábì jẹ́ oyé wa pé àsàlátù tá a bá ṣe wọ́n máa wá fi hàn ohun ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àlàyé la wá ṣe ní ẹ̀kúnrẹ́rẹ́ yìí lérí àwọn àsàlátù tó yẹ ká ṣe àtàyè tó yẹ ká ṣe máa sàlátù tàbá wá wo lóde òní tá a wà yìí àwọn àṣàlátù kan ti wá wà tó ṣe pé àwọn èèyàn wọ́n fọwọ́ ara wọn rọ wọn ò tún wá rọ lásán wọ́n tún wá gbé ọlá fún un tó tún ju ọlá tí ń bẹ níbi àṣàlátù ànábì lọ wọ́n tún gbọ́lá fojú bẹ́ẹ̀ lọ wọn ò tún rọ lásán ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n kó jọ nínú àwọn àṣàlátù yìí nǹkan tó tako ìgbàgbọ́ àwa mùsùlùmí àná àwọn mùsùlùmí àná ń bẹ nínú rẹ̀ nínú àwọn àṣàlátù èyí tí wọ́n rọ òun náà ni sọ̀látù kan tá à ń pè ní sọ̀látù sábìkì nínú àsàlátù ẹja mú ẹsẹ̀ kan nú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní Allahumma salli ala sayyidina Muhammad asábẹ̀kẹ̀ lè lọ́kàlìkẹ̀ náà rí ìrí ọlọ́run ọba àsàlátù fún anábì wa Muhammad anábì tó ṣe pé ìmọ̀lẹ̀ rẹ̀ ti gbáwájú gbogbo ẹ̀dá eléyìí ọ̀rọ̀ kọjá lání ìmọ̀lẹ̀ anábì àdánábì látara ìmọ̀lẹ̀ àkọ́kọ́ náà àtara láti dá a sì dá àwọn bàbá rẹ̀ látara kẹ́ni adóhun náà látara àwọn bàbá rẹ̀ méjèèjì ló fi jẹ́ pé ní ìmọ́lẹ̀ anábìwá muhammad sallallahu alaihi wasallam kìí ṣe ìmọ́lẹ̀ kan tó ṣe kí ni kìí ṣe pé adámọ́lẹ̀ rẹ̀ adá látara ìmọ́lẹ̀ ni bèlè tàṣíkì ìmọ́lẹ̀ rẹ̀ wà gbájú gbogbo ẹ̀dá àti pé anábìwá muhammad kìí ṣe òun làkọ́kọ́ àwọn ẹ̀dá àkókò àwọn ẹ̀dá ọlọ́run ti júwe rẹ̀ fún anáàlù kùránì nínú sọ́ọ̀tù sọ́ọ̀fà 71 ọlọ́run ní ìsìkọ́ọ̀lá rọ̀bùkà lílì màláhíkà ọlọ́run nígbà tí ọlọ́run bá rẹ̀ sọ fún àwọn màláhíkà pé inni khaliqun basharan min tin ọlọ́run wọ́n dá ìdá kan látara tin òun náà ní kíni ànábì ádámà ó jẹ́ ká mọ̀ pé ní tí àsọ̀láàtù tí wọ́n gbé kalẹ̀ yìí àwọn tó kó sínú ọ̀ta ko ìgbàgbọ́ àwọn mùsùlùmí torí pé ànábì kọ́ ni wọ́n kọ́kọ́ dá pàápàá jùlọ gan àdánàbì látara ìmọ́lẹ̀ àtara yìpẹ̀ láti dá àìtúndà látara àwọn bàbá méjèèjì tí wọ́n jẹ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ eléyìí jẹ́ kan náà àwọn àsọ̀láàtù èyí tó gbajúmọ̀ láwùjọ àwa mùsùlùmí lónìí tó ṣe pé àwa àwọn ìgbàgbọ́ àwọn mùsùlùmí àtàwọn oore tí wọ́n tún gbò fún àti pé wọ́n tún gbé wá gan wọ́n fi pa sọ̀látù tánàbí wọn Muhammad tó mú wá wọ́n fi parẹ́ nínú àwọn sọ̀látù tó gbajúgbajà láwùjọ wa lónìí tó ṣe ṣe pé gan àfa àwọn èèyàn gan rò pé Kùránì ni wọ́n máa kà gbàtẹ́nì kan ti ẹ̀sọ́ ńjọ́ kan oníṣọkúsọ àgbáyé ni ó ní àsọ̀látù tá a fẹ́ sọ yìí tí wọ́n ń pè ní sọ̀látù lè fàá tí ó ní bẹ́nu Kùránì subhanallah àmọ̀ ìṣòrìkún ìsọkúsọ lélẹ́yìí ìsọkúsọ ṣé sóra wo ní bẹ́ẹ̀ ṣé sóra tó lè fàátì ilẹ̀ pè ní àbí sóra tó kéde kalẹ̀ fẹ́ pè ní tẹ́fi ní bẹ́ẹ̀ ní kùránì àwọn orí kàńbẹ̀ o à ń sọ abòsí mọ́ tí ń jẹ mọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ ẹni tó sọ ilé ìsọkúsọ ni ẹ̀rí àsọ̀lá tó lè fàátì yìí à ń bẹ nínú rẹ̀ àwọn ọ̀rọ̀ tó ṣe pé àsọ àsọgbọnu ni àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ ń bẹ ní inú rẹ̀ bó ti ẹ̀já sí pé ní ọ̀pọ̀lọpọ̀ tó kó sínú n tó sì dáa ní nínú ìtumọ̀ àmọ́ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ń bẹ tó ṣe bí kíni tí ò nítumọ̀ bí allahumma sọ́lẹ̀ ala muhammad alfaati ilima ogeleka wọ́n ní ọlọ́run bá sọ̀sọ̀rọ̀ láti fún anabi wa muhammad ẹni tó sí tí wọ́n ti tì kí ni wọ́n ti tánàbí sí sẹ́lù maka lànàbí dá sí lọ́dá sí fúnra ẹ̀ ni kò yé wa ṣé nùbúwà ni wọ́n ti tilẹ̀kùn rẹ̀ ìyẹn ni pé ìjánabi ọlọ́run ọba ni wọ́n ti tilẹ̀kùn rẹ̀ lànà ìpadà wá sí ni kò yé wa ọ̀rọ̀ yìí ọ̀tàkùn àkídà èyí tí àwọn mùsùlùmí àná ní nínú àwọn nǹkan tá a fi wá mọ̀ pé sọ̀láàtù yìí sọ̀láàtù lè fàátì yìí àwọn nǹkan tó burú jáàyè ní tó ṣe pé láwùjọ wa lónìí àwọn èèyàn máa ju kùránì lọ wọ́n máa ju sọ́rọ́tì lè fàátì lọ wọ́n gbé ilé wa lẹ́nu débi pé tábà ní ẹ̀sà àdúrà ní sí wọ́n ní fàátì àsọ̀láàtì lè fàátì bísímíláì fàátì àsọ̀láàtì lè fàátì wọ́n tó bá débì kan tó ṣe pé wọn ò tiẹ̀ ní sọ irun mọ́ sọ̀láàtì lìfàtì ọ̀gá ní bísímìláì sọ̀láàtì lìfàtì àbí sọ̀láàtì lìfàtì mẹ́ta mẹ́ta fún àwọn oko wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí wọ́n máa ń sọ tó ṣe pé eléyìí ni lára sọ̀láàtì tó ṣe pé kódà kí mùsùlùmí ọkà eléyìí tiẹ̀ burú jù náà sọ̀láàtì tẹ̀yìn gbọ́dọ̀ máa kà nítorí pé àwọn ìgbàgbọ́ kan ń bẹ tó so máa tó ṣe pé àwọn tí wọ́n ní àsàlátù yìí wọ́n gbé wá tábà wọnú tíra àwọn tí wọ́n ní àsàlátù yìí wọ́n pe tíra kan ní jawahirul maani ìkànnà àwọn tíra àwọn tí wọ́n ní àsàlátù yìí ni ọ̀rọ̀ kan bẹ́ẹ̀nbẹ́ tó jẹ́ pé ó fi ìgbàgbọ́ hàn sí àsàlátù yìí kí ni ọ̀rọ̀ náà afá àti ọkọ̀ tíra yìí ní kan nínú àwọn tí wọ́n ní àsàlátù yìí ló ń sọ báyìí pé innal marratal wahida min salatil fati ta'dil kulla tasbih ó ní tíyẹn bá ṣe salatul fati lẹ́ẹ̀kan ṣoṣo ó ní ó ṣe déédéé gbogbo àfọ̀mọ́tíyẹn máa ṣe ó ní tí yẹn bá sọ̀látò lè fàátí lẹ́ẹ̀kan ṣoṣo táàdì lò tẹ̀lé àwọn tàlẹ̀ kọ̀rọ̀hání sí tàtà àlàáfin mọ́rọ̀ ó ní tí yẹn bá ka sọ̀látò lè fàátí ẹ̀yọ̀ kan ó ṣe déédéé ẹni tó ka kọ̀rọ̀hání ní ẹ̀mẹ́ six thousand times ẹ̀rí nǹkan ẹ̀rí búláńlá ipe ẹni tó bá ka sọ̀látò lè fàátí ẹ̀yọ̀ kan bí ìgbà tí èyàn tó rí ládàá rẹ̀ èyàn ó ti ka kọ̀rọ̀hání ní ẹ̀mẹ́ six thousand ìyẹn ni pé ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà mẹ́fà ìwọ́n náà sọ pé ìsọkúsọ lélẹ̀ kó gbogbo mùsùlùmí tó bá sì nílẹ̀ àkáì yọ mọ̀ pé ọ̀rọ̀ ọ̀kọjá àlà lélẹ̀ kíyàn lélẹ̀ yìí ní ìgbàgbọ́ tí ń bẹ lọ́kàn àwọn tẹ́ni sọ̀rátìlì fàátì lélẹ̀ yìí ló fi jẹ́ sí pé ní lónìí máa sọ̀rọ̀ ni tọ́bá máa ṣe kan sọ̀rátìlì ni wọ́n ọ̀rẹ́ ti kùránì mọ́ torí ìdí eléyìí eléyìí ò sí ní ara àsàlátù kankan a lè máa ti fà gbogbo ẹni tí bá bẹ̀rẹ̀ tí ń bẹ lára àsàlátù kò lè gbà bó ṣe lè kọ́ mọ́ torí pé ẹni tó sọrú eléyàbẹ tó nírú gbàgbọ́ báyìí irú ẹni bẹ́ẹ̀ ó ti jáde kó nínú ẹ̀sìn ìsìláàmù yìí wọ́ọ́rọ́wọ́ torí ìdílé ìjàmbá ká má bá wọn súnmọ́rú àsàlátù yìí náà àsàlátù tá a tún ní wọn súnmọ́ wọn ń pe tíra kan ní ah, dalailul khairat ah, àwọn àsàlátù kan ni wọ́n kójọ sínú rẹ̀ tó ṣe pé wọ́n pọ̀ gan lóríṣiríṣi gbogbo àwọn àsàlátù tí ọ̀dà yìí sọ̀látù nàìjíríà ni ìjọba rásùlù kamali ni sọ̀látù kamila ni àtàwọn àsàlátù àti sọ ìgbogbo ẹni wọ́n kó sínú rẹ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà tako níta nàbí wa muhammad sallallahu alaihi wasallam tó mú wa ọlọ́run bàbá àṣùsọ̀ látùkọ́ anábìwà muhammad lópin ìgbà táwọn ẹyẹ máa ń dún nínú igbó tí wọ́n ń dún nínú oko wà nẹ́fà àti tamahim lópin ìgbà tí ó ń dè pààrọ̀ tí bá sì ń wúlò láyé ìdí ọlọ́run ọba máa bá wa ṣàlátùfà anábìwà muhammad ìwọ náà ní irú ọ̀rọ̀ burúkú wò lélẹ̀ kí o ní lópin ìgbà tí ó ń dè àti pààrọ̀ tí bá ń wúlò tí ànábì sọ fún wa pé mọ̀nà alákọ̀tàmíìmà ẹnikẹ́ni tó bá so ó ń dè mara tó bá so àsokọ́ tó so sínú ilé rẹ̀ fọ̀kọ̀dé aṣẹ́raka irú ẹni bẹ́ẹ̀ ó ti wá ọlọ́run ọba àlá ó ti bá a wá orogún èkéèyàn máa wá sọ̀rọ̀ gbólóhùn yìí jáde ní ẹnu pé ẹlọ́gùngbà tí ìpàrọ̀ bá ń wúlò kọ́lọ́mọ ìsàlátù fún muhammad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé ẹni tí máa ń karú àwọn nǹkan báyìí kò sí àfihàn mọ́ kò lè ní ládá tó dé láàfin pè wá pé wọ́n ti gbàgbé àṣà látọ̀ ẹ̀ka mọ̀ sí fún ànábì wa Muhammad tá à ń pè ní sọ̀láṣì Ibrahimiya kódà nú àwọn àkíyèsí ẹ̀ka pera wa sí àwọn tí máa ń lọ́sọ̀ látò láwọn ẹ̀yà wa tẹ́ máa ń lọ́sọ̀ látò lẹ̀ fún tó lọ́sọ̀ látò gbé àwọn tí wọ́n máa lọ sí fún wọn jọ Sunday Sunday eléyìí náà káwọn mùsùlùmí ó jìnnà sí kò sí nǹkan kan bí àwọn obìnrin máa ń jòkó nulẹ̀ ọkọ wọn ni wọn yìí jáde lọ sọ̀sọ̀ látò wọn máa sínú ilé wọn àtúkọ́ tó wá ní pé tí wọ́n ń kọ́ wọn ń bẹ̀ náà kì í sọ̀rọ̀ látò náà wọ́n ń ṣe ó ti oríṣiríṣi ọ̀nà tí wọ́n fi gbowó lọ́wọ́ wọn òun ni wọ́n ń ṣe ń bẹ̀ àárọ̀ àwọn mùsùlùmí kájọ jàre ká padà sí díẹ̀ sìn wa gbogbo wa sì jìnnà sí díẹ̀ sìn àti jìnnà síbi ntọ́jẹ́ pékinni ntọ́jẹ́ ìpìlẹ̀ wa kọlọ́mà subhanahu wa ta'ala kọmọ́sà tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe kó fi ọ̀nà mọ́ wájú báyìí lọ látòbí ọlọ́run ọba àlá wa sallallahu nabi nabiyyina muhammad wa ala wa sahbihi wa sallam. a dúpẹ́ fún ọlọ́run ọba lẹ́yìn eléyìí a fi ẹ̀mí ìmoore hàn sí àwọn fadilatu sheikh abu abu ibrahim musa àgáyínjà kọlọ́wọ́n bá kí bá ṣàlékún ìmọ̀ wọn ẹ̀rí ìmọ̀ ni ara kálukú ti mọ bu mọ́ṣọ pé ah èwo tún lélẹ̀ èwo ni ṣe rí ni torí pé gbogbo àwọn nǹkan tí wọ́n kà fún wa yìí nínú àwọn ìyapa táwọn èèyàn tí ṣe nínú àwọn nínú nǹkan tí ò tí ì ju bí ọdún torí ẹ̀ ní afáwa alqadi shuraih náà ṣe sọ́nú ọ̀rọ̀ wọn pé inna sunnata qad sabaqat qiyasakum sunna anabi ti gba wájú gbogbo ntẹ́yìn èèyàn gbé wálé ni fattabi'u wala tabtadi'u ẹ tẹ̀lé ìlànà anabi ẹ má dáadáa dálẹ̀ táwọn èèyàn gbé wá ẹ má tẹ̀lé wọn bẹ́ẹ̀ fa innaka lan tadilla ma akhadta bil athar torí pé o lè sọnù láyé lópin ìgbà tó ṣe wípé o bá ń tẹ̀lé ìlànà anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì lọ́lọ́run rán sí wa kò rán àwọn ẹlòmíì tó yàtọ̀ sí ànẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam kò rán sí wa tó eléyìí náà ní ìlànà tó ṣe pé ó dúró déédéé tí ò sí iyèméjì ń bẹ kò sí iyèméjì ń bẹ àfẹn tó bá wù láti máa ṣe iyèméjì fún ara rẹ̀ ni torí pé ọ̀nà ànẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà tó kílẹ̀ ni abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ìtàn ṣàlàyé fún wa yìí ẹ̀ eh, tó ọlọ́mọṣà rọrùn fún wa láti lè máa múlò ọlọ́mọṣà ṣe rọrùn fún wa láti lè fílẹ̀ èyí tó yẹ ká fílẹ̀ ń bẹ ọlá àti tóbi rẹ̀ wọlá agbára rẹ̀ bákan náà tọrọ àdúrà fún àwọn mùdírù wa lẹ́ẹ̀kan sí kọ́lọ́mọba kó bá ṣàlékún dáadáa wọn bákan náà àwọn tí ọlọ́mọba tí ó ń lò sábàbí láti lè fi mọ jẹ́ kí ètò yìí kó lọ ọlọ́run ò dáadáa ọlọmọjò tánú ilé wọn láyé ọlọmọṣàbà fi àlùbáríkà sí iṣẹ́ wọn àtọjú orí wọn wọlá àti tóbi rẹ̀ agbára rẹ̀ fún ìbéèrè àti dáhùn ẹjẹ àpè Fadilatu Sheikh sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn zero eight zero five five three two zero five seven six lẹ́ẹ̀kan sí zero eight zero five five three two zero five seven six musaddiq bun zakariya bun saad ló ń sọ̀rọ̀ wa sallallahu wa sallam ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi wa sallim fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ náà wọn bá ní kò sí òjíṣẹ́ méjì tàbí ọ̀rọ̀ tó kọjá ànábì wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ta gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí madu umaru bùnú kọtọ ilé kí ó tó tó gbangba sùn yẹ ilé kí madu umaru kọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó tẹ̀lé larubawa wọ́n kọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹnẹ ilé kí madu umaru kọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn alukurani sọkọlọ pẹ̀lú rọrùn madu umaru fún ni lẹ́kọ̀ọ́ ìdádí ìkìdáyé àti sàlàwí ilé kí friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ìletò madu umaru gulu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gàmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ̀ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru gun kọtọ ilé kéwú tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.